àwọn lọ́balọ́ba yìí ni wọ́n wá láti jíròrò lórí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì bíi ìbáṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ọrọ̀ ajé ààbò ẹ̀mí àti dúkìá ní apá gúúsù orílẹ̀-èdè nàìjíríà àwọn adarí ìgbìmọ̀ lọ́balọ́ba lákòókò tí wọ́n tẹnu mọ́ ipa tí wọ́n ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ni wọ́n rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ní sùúrù pẹ̀lú ìjọba àpapọ̀ pẹ̀lú ìdánilójú pé ọ̀la ń bọ̀ wá dára ní orílẹ̀-èdè yìí gómìnà dàpọ̀ abiodun nípìnlẹ̀ ogun ni ó mọ rírì àwọn ipa pàtàkì tí àwọn ọba aláyé yìí ń kó ní orílẹ̀-èdè yìí tó sì ṣe ìlérí ìfọwọ́sowọ́pọ̀ tó múnádóko pẹ̀lú àwọn lọ́balọ́ba yìí fún ìdàgbàsókè gbogbogbò lórílẹ̀‐èdè yìí gómìnà abiodun tún gbóríyìn fún ìjọba àpapọ̀ fún ìwé àdéhùn fún kíkọ́ gbogbo ọ̀nà tó ṣe pàtàkì bíi ojú ọ̀nà márosẹ̀ èkó sí calabar